الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد علمنا القرآن الكريم الأخلاق وربانا عليها وإن الناس لو تمسكوا بها لما رأيتم فسادا ولا خصاما ولا شجارا بينهم وإن هناك خلقا ذميما حذرنا الله منه أشد التحذير ألا وهو خلق الغيبة قال الله تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم لقد شبه الله تعالى من يغتاب أخاه كأنه أكل لحمه وهو ميت هل يستطيع أحدنا أو يقبل أن يأكل من جيفة أخيه الميت وجاء في الحديث الذي رواه أبو داود رحمه الله تعالى من حديث أبي هريرة رضي الله عنه قال قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره قيل فرأيت إن كان في أخي ما أقول قال صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته إن الغيبة هي أن تذكر أخاك بما يكره سواء ذكرت نقصا في بدنه أو لبسه أو خلقه أو في فعله أو قوله أو دينه أو في دنياه وفي ولده أو في داره أو في مركبه وهي كبيرة من الكبائر وعظيمة من العظائم التي تغضب الله تعالى وإن الشيطان يزينها للناس ويحبب الحديث لهم حتى يزدادوا إثما ويهوي بهم إلى غضب ربهم سبحانه وتعالى ada ọpẹ́ fọ́lọ́run ọba ọba tọla rẹ̀ ga Ọlọ́run ọba ọba aláàánú Ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo al-ahadu samad ẹni tó ṣe wípé òun lọba tí ò bùkátà sí kankan nínú ń ṣùgbọ́n gbogbo ẹ̀dá pátápátá ẹni ọjà kọ nínú wọn ẹni ọjà bụ nínú wọn ẹni ó kéré nínú wọn ẹni ó dàgbà eléyìí tí irin ti mí nínú wọn àti eléyìí tí ò lè kú òlójú kan sọlọ náà ni sì lọ ọba tó ga nínú àánú gbogbo wa. tá a fi tọrọ àánú ẹ̀ nínú Ramadan ọlọ́nkọ́ máa dàlú àláyà ọlọ́nkọ́ bá wa gbọ́ ọlọ́nkọ́ sànù wa kó fi wá ṣèkóńgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir. ìkẹ́ àti ìkẹ́ ọlọ́nkọ́ lọ bá anábà Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ àwọn ẹ̀kọ́ mú wọn ẹni tọ́lọ́mọ bọ́ bá tọ́lá rẹ̀ ga tó ṣe ní dígí tá a máa wò tó ṣe pé tó ṣe pé àtàrà rẹ̀ láti mọ̀ náà ẹni tó bá ti fi anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣe dígí ẹ̀ yọ mọ̀nà ọlọ́run ní jẹ́mi àti yan sọnù ẹ̀yin ẹrúsìn ọlọ́run tá a jọjọ wà mọ́ṣáláṣí lónìí ẹjẹ́ àlọ́mọ yìí pé ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ara ohun tó ní kí alukur'an yọ wá kọ́ wa mùsùlùmí òun ni wà gbogbo ẹni tó bá lóun lẹ́sìn tí ò ní wà kò lẹ́sìn èèyàn gbọ́dọ̀ lẹ́sìn kọ́ mọ̀ níwà mọ́ torí pé ọ̀kan gbòógì nínú tí ẹ̀sìn mú wá òun ni pé kọ́ wá káwọn èèyàn níwà ọlọ́run bọba tó láàrin gan ni huwa alladhi ba'atha fil ummiyyina rasula ọlọ́run lòun ráyìn ránṣẹ́ sáàárín àwọn ummiyun àwọn ummiyun náà làwọn tí wọ́n máa kọ tí wọ́n máa kà tí wọ́n jẹ́ràn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run lòun ránṣẹ́ sí wọn láàrin wọn ọlọ́run bọba tó láàrin ga kí ni iṣẹ́ tó gbé fòjíṣẹ́ yìí ọlọ́run ni mo ní kó lọ máa ka àwọn àmì àwọn àyà tí mo sọ̀kalẹ̀ kó máa ka fún wọn ọlọ́run ni wáyé zakihim ẹjẹ́ àlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tíra tafsir wọ́n ní wáyé zakihim wáyé alimuhumul akhlaqa ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe ọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe mẹ́wàá nínú tíra tafsir wọn á ní wáyé zakihim kọ́ máa fọ wọn mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé kọ́ máa kọ́ wọn ní wà gidi ara ń tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wà nù. wa yu'allimuhum al-akhlaq yóò máa kọ́ wọn níwà ara ń tí ẹ̀sìn Islam mú wá òun ni kíkọ́ ọ̀yàn níwà ìyẹn lànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi ní bu'ithtu níbo mi ó ní innama bu'ithtu li utammima makarima al-akhlaq nítorí ọ̀hún torí ẹ̀ gbé mi dìde ọlọ́run gbé mi dìde kí n lè mú ẹ̀sìn wá ṣùgbọ́n ẹ̀sìn yìí kí ló yẹ kó bí fáwọn èèyàn ànábì ní gbogbo ìwà tó da ìwà rẹwà ìwà dáadáa ọlọ́run gbé mi dìde kí n lè wá pé fáwọn èèyàn kó lè ṣe wípé ọjà ní ọba ti jọmọ lẹ́yìn mi aṣíwájú ní ọjà níbi ìwà tó da ẹ̀yẹ rúṣin ọlọ́run táwọn jọjọ ń bẹ nínú mọ́ṣáláṣí lónìí ẹjẹ́ àlọ́mọ yìí pé àwọn ìwà dáadáa tẹ́sí Islam mú wáyé táwọn nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam mú wáyé òun lọ́lọ́ ní kó wá fi alukur'ani rẹ̀ wá lórí ẹ̀ kí wàá wọ́n dà ọ̀rẹ́ nu wọ́n dà kí ṣèṣì wọ́n dà ìyẹn ló fà á tó fi jẹ́ pé àwọn mùsùlùmí ìbáṣe wípé adìrọ̀ ìwà tá nàbì mu wà ní sallallahu alayhi wa alihi wa sallam ìbàjẹ́ ọba ti kórè ilẹ̀ bó ṣe kórè ilẹ̀ kódà ẹ bá ti rí kí mùsùlùmí méjì máa bára wọn jà kódà àìgbọ́rẹ̀ nílé kì bá ti mọ̀ ṣe ìlànà àwọn mùsùlùmí ẹ wojọ́ tá anabi muhammad sallallahu alayhi wa sallam jáde tó wá bá àwọn sàbí ìgbà tó dọ́dọ̀ àwọn sàbí ó bá rí kí mùsùlùmí méjì ń jà ní bá ń làjà ìgbà tí wọ́n làjà tí wọ́n parí ẹ̀ tán anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni wípé ah ní tí mo jáde fún tí mo ń bọ̀ wá ṣe ń bí gan tẹ́lẹ̀ ni pé mo fẹ́ wá sọ́jọ́ ọ̀la ìlàtọ̀ kọ́dìrì fún yín yíké ọjọ́ Lailatul Qadri ni ẹ má wulẹ̀ dààmú ara yín tó bá ti di jọba yìí ni ẹ má mójútó ọjọ́ náà ni ó máa jẹ́ ìgbà tí mo dé mo bá rí i pé mùsùlùmí méjì ń bára wọn jà látara pẹ́yìn méjèèjì ń bára yín jà ọlọ́run sì gbé ìmọ̀ Lailatul Qadri kúrò ńlẹ̀ kí ni ń kọ́ wa anaba Muhammad sallallahu alayhi wa sallam ti wà ń bì kan rí tẹ́nìkan bá Abubakar ẹnìkan bú anabi dákẹ́ sísan bá Abubakar anabi sá dákẹ́ kó sọ̀rọ̀ ìgbà ẹ̀mí abubakiri náà dààmú abubakiri bá bu padà bá abubakiri ṣe bu padà báyìí sallallahu alayhi wa sallam ọba lọlé abubakiri wa wò pé fún ah, nǹkan tí lọ́ba bá muhammad sallallahu alayhi wa sallam ọba bá lé ìgbà tó kì í ṣe bẹ́ẹ̀ ó ní kọ́kọ́ mi bó nígbà tí wa sallam gbogbo bí ṣe ń bú ọlọ́run ti yẹn ni ti ń fún bí ṣe ń bú wọ́n ti wá rí iléeṣẹ́ báyìí eléyìí tó kù ní kété kẹkẹ máa kara ayé lẹsẹ ló jẹ nkú òtí nbà kú ìwọ náà ní kú ẹ máa búra yín lọ ibi ẹ bá ti ń búra yín lọ yóò já sí wàhálà ẹ lọ wà ọmọ alárúbáwá yìí kan bíntín báyìí wọ́n para wọn pàkúpa. ẹ dákun arantẹ́sì Islam mú wa arantẹ́sì yìí kọ́ wa òun ní ìwà ẹwà ìwà ayì ìwà àpọ́nlé ìwà ẹ̀yẹ eléyìí tó ṣe wípé tó bá ṣe pé àwa mùsùlùmí mójútó ni wàláyà alámọ̀rí mùsùlùmí ni ọba tó jù ẹ wá máa wò ó táwọn èèyàn bọ̀ wá bú mùsùlùmí láyé lóde òní wọn wá ní nǹkan méjì tí wọ́n fi bú mùsùlùmí jù wá lọ já ìwà àwa mùsùlùmí yìí náà ni ọ̀dà ọ̀rọ̀ àwa mùsùlùmí yìí náà ni nǹkan tàwa mùsùlùmí yìí náà ni máa yẹ ká kọ́dà àwọn ẹlẹ́sìn kejì bẹ́ẹ̀ lómi ó ti wí torí kọ́sẹ́sìn kódà àwọn tún ní ìwà èké lọ́wọ́ débi wípé ìwà yẹn gan wọ́n tún mú àwọn èèyàn wọnú ẹ̀sìn wọn pàápàá látara sísànú àwọn èèyàn kẹlẹ́ mi ò ní bùkátà kọ́ mọ̀ rí gbọ́ kọ́ lọ bá àwọn alálàáfà kí wọ́n ní yẹ̀kan làwọn gbà lọ́wọ́ rẹ̀ àwọn sọ yìí pé ọ̀fẹ́ ni wòsàn. wọ́n pera wọn jọ wọ́n dáwó fún wọ́n bá gbọ́ bùkátà rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ lọ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá dàbí ẹni wípé Islam wà kò sí wà nù ẹ̀ tẹ́bá ti wá rí mùsùlùmí àfi kó jọlọ́kàn líle àfi kẹ́ ẹ rí mùsùlùmí kó tún jókòó rọ́ àfi kẹ́ ẹ rí mùsùlùmí kẹ́ ẹ mọ́ bá àwọn ìwà àdọ̀tí lọ́wọ́ ẹ̀ ó wá burú débi wípé nínú ẹni tí jẹ́ mùsùlùmí ẹ̀ ṣàlàlù súnà wọn ò sì tó nǹkan irú àwọn ìwà àdọ̀tí tó wà lára tiẹ̀ náà ìbànújẹ́ tó tóbi ni ìyẹn ló fà á tó fi jọ́jọ́ yìí ìwà kan bẹ ìwà abú ni ìwà abú ìwà jákujàku ni ọlọ́run ọba ọba tó láàrin ganú alukur'an ó wá wa ń ṣọ́ra ń pa ẹ̀ nígbà ká ṣọ́ra fún un ká má bàa ṣàgbákò bínú ọlọ́run níjọ́ ọlọ́run ọba ò ní bínú sí wa. kí ni ìwà náà sẹ́yìn rọmọdọ́nù ṣẹ̀ṣẹ̀ parí gbogbo wa báyìí pẹ̀lú ògùn ọlọ́run ẹrú sìn ọlọ́run ọba mímọ́ ni á ara ń tọpọlọpọ ó fi dọ̀tí ara rẹ̀ tí ó fi kú bára rẹ̀ tọ́lọ́run ọ̀rọ̀ ẹ̀yìn wọn àdídí pe ọ̀rọ̀ ẹ̀yìn lọ́rọ̀ ẹ̀yìn bí kì í bá sọ̀rọ̀ tí yóò lè sọ ó sì ju ọ̀rọ̀ rọ̀ ní ti ń jọ́rọ̀ ẹ̀yìn nù pé ọ̀rọ̀ ẹ̀yìn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀yìn ọlọ́rọ̀ ni wọ́n ti sọ. èmi challenge gbogbo ẹni tó bá jọ lọ́rọ̀ ẹ̀yìn lónìí ní tí ó sọ gbọ́dì ẹ lọ́rọ̀ ẹ̀yìn má ni pé wàá sọ̀rọ̀ ń sì ju ọ̀rọ̀ rọ̀ ó wá dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa náà tójú gbàdé nìkan bá bọ́rọ̀ bọ́ ti ń sọ̀rọ̀ ń kọ̀rọ̀ lókè mi gbọ́rọ̀ ọkọ̀rọ̀ má kó bá mi wájú ọlọ́run ṣé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣé ẹni tá à mọ̀ ni àbí èsè mùsùlùmí. ẹran kẹfẹ́rí gèyè jẹ́lẹ̀ kátólẹ́ ẹran mùsùlùmí ló wọ́n mọ̀ jẹ́ já lọ bá mọ̀nà tó bá ti jẹ́ pé ń tọ̀ ń sọ ń dá ọ lójú kọ́ ìdàkidì ni tẹ̀sí mu wa. ẹlẹ́mi ò ní ra àṣekọ̀ lẹ́ni tó sọ̀rọ̀ fún mi oríire ò pé oríire ò pé eléyìí tó da ìdájọ́ tí sẹ́kọ̀ bá gbélé èèyàn lórí àti làbárì tí sẹ́kọ̀ bá mú wa wọ́n ti dà á pọ̀ wọn ọ̀dà òkè síkọ̀lẹ̀ ni ó sọ fún mi só ṣe ju síkọ̀lẹ̀ ẹni tó sọ fún mi àgé wá ṣe òkúrọ̀ òkè ṣé ó wà ń bẹ ìgbà àbọ̀ gbọ́ lẹ́nu èèyàn tọ́ba ẹ̀kọ́ gbọ́ lẹ́nu èèyàn ṣẹ́ni tó gbọ́ lẹ́nu rẹ̀ yẹn ṣe síkọ̀lẹ̀ òun àti dá nǹkan rú húdíhúdà wà bá anábì wa sulaimanu aleyhi salatu wa salam ìgbà tí anábì sulaimanu tó kó àwọn ọmọ lọ inú ọmọ ogun lẹ́yẹ kò wá rí onímọ̀ àlìyàlá àrọ̀ lè kí ló ń tiyàn lẹ́yẹ yìí àmì àbí ọ̀wá ni kò tẹ́lẹ̀ wá wógun ni. anabi sulaiman ni láwọn adébá nahu adában ṣàdìdà wọn jẹyà awùlà adùbàhánnahu tàbí eléyìí tó ṣe yìí náà ni ó fi ráyè mọ wọn sì dùn. awùlà tìyà ni nǹkan ẹyọkan tó lè là á wọn ni pé kó wá bá mi kórìí làbárì gidi mu wa. ó dé wúdà náà wá dé kọ̀ọ̀pẹ́ tí sulaiman sọ̀rọ̀ tán ló dé ó wá tán ó ní à ilẹ̀ sùlẹ̀mánu mo lọ ibì kan ni mo lọ lu sábà ilé òbí tí mo wá lọ yìí mo rí i pé obìnrin ni ọba wọn obìnrin lọ́ba wọn bẹ́ẹ̀ ìní tó mọ́rọ́ àtàntàmílì kò tí ó fi kún ó ní wa ó ti yá ti mi kó lè ṣe gbogbo nǹkan lọ́lọ́run fún wàhálà ha àròsùn àbẹ̀yẹ ó ní àga ọlá ìtì ọlá tí jókòó sí ó tóbi sísọ pé ìtì ọlá kan tóbi níṣẹ́jú Sulaiman tó ti rí ti ọlá àti Sulaiman rí ìtumọ̀ rẹ̀ ni pé ti ọlá àti ti Sulaiman lọ. ó ní kí ó ní ìtì ọlá kan ó tóbi ó sì ti rí Sulaiman rí tọ́lọ́dọ̀ ẹ̀ ní pé ìtumọ̀ rẹ̀ ni kó ju tiẹ̀ lọ ah! Sulaiman wà wò pé irú ọ̀rọ̀ wò lélẹ̀ ẹ máa gbọ́n tó sọ fún ọ ó ní wàjí tó kàmí sábà ìbí náà bá ìlẹ̀ làbárè tí mo mú wá fún ọ láti sábà yìí làbárè tó dájú ni ọ dájú sálàyé mi ti ọkọ ló mú làbárè wá ẹlẹ́ẹ̀kejì ni pé ọ sọ pé ọ dájú ẹlẹ́ẹ̀kẹta ni pé lójú òun lòún fi rí ṣùgbọ́n ẹja wọn tá ànábì wa Sùlẹ̀mánù ṣe ànábì Sùlẹ̀mánù ní sanna ndúró ntọ́ sọ àwọ̀ yìí sí asọ̀dá kọta amukúntàmí ẹ̀ka rẹ̀ ṣé ẹ̀yà yẹn ṣe sí kọ́ni ó dé èèyàn ní ebí èèyàn ní máa parọ́ tààlẹ̀ tó rí inú ẹ̀dọ́ ọlọ́run ti máa parọ́ èèyàn ni máa parọ́ àwọn àjànú ló ń sì pa àwọn àjànú tó ń padì èèyàn lọ sọ́dà kọ́ka wọ́n wọ́ kẹrù. ṣùgbọ́n àwọn ẹranko ààrí lákọọ́lẹ̀ pé wọ́n máa parọ́ ẹlẹ́ẹ̀kejì ní kẹ́kọ̀ọ́ parọ́ fún sùlẹ̀mánù gẹ́rí ẹlẹ́ẹ̀kẹta ni pé ó ní nàbàlì yìí dájú ó tún lòun fojú ara òun àwọn onímọ̀ ni tó báyìí pé ọ̀pọ̀lọpọ̀ làbárí tá a máa gbọ́ láyé a máa ń lo sànáńdúró bíi sùlẹ̀mánù ni wàláhì kò ní sí wàhálà lẹ́yìn kí mo gbọ́ ń tó wí jẹ́mi náà wádìí. ṣẹ́jẹ́ ló ti ṣẹlẹ̀ àbó ṣogbo èló wọn wakọ̀ ṣogbo ká ló ṣogbo ló ti ṣẹlẹ̀ tí ì ṣẹlẹ̀ ká tó wá ní tó ṣẹlẹ̀ lẹ́dẹ̀ ká tó wá ní tó ṣẹlẹ̀ níṣẹ́jọ́ ìtẹ́yìn àti òlé mọ́yìnlá lójúmọ́ ní tó ṣẹlẹ̀ sẹ́ni tí nọ́mbà rẹ̀ ń bẹ lórí fóònù mi ọlọ́wọ́ mọ̀ṣánú àwọn mùsùlùmí tí mo lè pè pé ẹ̀dá pé mo lẹ́wà tí ò ní ìdí kí n lọ sábà ọlọ́run ṣàánú wa o ìwà abú ìwà abú ìwà jákujáku ìwà rádaràdà ó ti pọ̀ jù lára àwọn èèyàn eléyìí tó burú ni pé àwọn èèyàn tó wá ń sọ ìwà ìdá yíyẹsì kéèyàn máa sọ wà burúkú di ẹ̀sìn àwọn àjọyọ̀ akójọba lẹ́yìn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ni tí ọlọ́rọ̀ bá wà lọ ó wà dákẹ́ tàbí kan kí ló dé ṣé ìdùnnú ẹnìkan yín nu mùsùlùmí ni kíkọ́ ọmọ ẹ̀yà rẹ̀ kankan dọ̀mọ̀ náà ni ṣé bí ìdùnnú wa ni anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní unsur akhaka dọ́wọ́ limani àwọn ọmọ ẹ̀gbọ́n lòun mà bọ́mọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí bá ṣàbòsí ràn lọ́wọ́ bí wọ́n bá ṣàbòsí fún ràn lọ́wọ́ ẹni bá ń hùwà àbòsí àápinwọ́ rẹ̀ ní pẹ̀lú pé kájọ́ ọjà lójú alábòsí ni ẹni tó ń ṣe ọ̀bẹ sìn bọ́ ẹni táwọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bó láti sọ fún pé ń ṣe ọ̀bẹ sìn

apá kan nínú ká máa dábàá ẹ̀ṣẹ̀ ni wala tajassasu má ti mú bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ tí ọ̀kan ọ́ má ti mú bọ́lẹ̀ má kẹfín ọlọ́ni wala yaghtab ba'dukum ba'da kápá kan yóò mọ̀ mọ̀ sọ̀rọ̀ ọmọ yẹ́ lẹ́yìn mọ́ tí ìsọmọ ìyá rẹ̀ yìí tó fi jẹ́ yìí ló ti gbọ́dọ̀ sọ̀rọ̀ tiẹ̀ ó sì lè sọ tàwọn mí lẹ́yìn kí ló mọ ọmọ lè sọ́ọ̀sì du ẹ̀ tó gbé náà sórí yìí bọ́ bá tiẹ̀ wá lò gbéná sórí wọ́n ní ọ̀pọ̀ èèyàn ń gbé ọ lóòní rìn bó ṣe wíwọ́ nígbà bá kóra wa jọ wá bá tó kò léèyàn kan tó kò èèyàn méjì bí làákàyè rẹ bá ju tèèyàn kan lọ kò lé ju tèèyàn mẹ́wàá lọ. ṣùgbọ́n àní rí n tá a fẹ́ sọ àní lẹ́rìí lórí nǹkan tá à ń wí ní tá a fẹ́ àti fúnra nípa fẹ́ bá mùsùlùmí lọ kọjá. téèyàn bá ṣe bẹ́ẹ̀ pàdé ọlọ́run fọba tọ́lá rẹ ga orí ibú ni ó bá ń orí ibu orí ibú tó tóbi àyàfi tó bá ṣe pé gbogbo nǹkan tá à ń wí gbogbo nǹkan tá à ń sọ kò ní ìlànà tí Islam mú wá lórí ẹ̀ lókun àyàfi tó bá jẹ́ pé Islam ní ọ̀nà tó là kalẹ̀ pa àgbọ̀dọ̀ tọ̀ lórí ẹ̀ kí ló mú amálẹ̀ tọ̀ yẹn tó wọn kò gun lọ́dọ̀ ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ gan ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ gan ni pé ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi kábúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ ó kú kọ́ wá yọ ọ̀bẹ tí ẹran rẹ̀ kọ́ máa jẹ́ bí ṣúyà rẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ẹni tí bá ń sọ̀rọ̀ mùsùlùmí ọmọ yẹ́ ẹ̀ lẹ́yìn láì dáa ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe déédéé ẹni tó yọ ọ̀bẹ tí òkú mùsùlùmí ti ń jẹran rẹ̀ ẹ̀ṣẹ̀ kan náà lẹ̀ṣẹ̀ wọn ẹjá bẹ̀rù ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga ẹjá bẹ̀rù ọlọ́run anábà Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan wọ́n bí léèrè wọ́n ní kí ni ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n tẹ̀ máa ń sọ nǹkan èwo lọ̀rọ̀ ẹ̀yìn tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ yẹ́sẹ̀ kí wọ́n máa ti ń jọ́rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n kí ni hajj ọ̀rọ̀ ẹ̀yìn tọ́lọ̀ wọn fẹ́. anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní dhikruka akhaka bima yakrah wọ́n ní kọ́ ọ máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú tó ṣe pé tó bá gbọ́ yóò kórìíra kọ́ máa gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn kò ń. ìtìjẹ́ kí bá nìyẹn lóyìn ìyá anabi sallallahu alaihi wasallam tó bá yẹ pé níta wá ń sọ yẹn wá wà lára rẹ̀ ńkọ́ anabi ah, ní tó bá wà lára rẹ̀ lọ́ọ̀lì ń jẹ́ bíbà torí pé kò yẹ kó jẹ pé ẹ̀yìn lọ́ọ́ máa sọ yọ ọ lọ sí wá sí ó yẹ ọba sọ bí ọba lè bá sọ̀rọ̀ sọ fún ẹni tí ọba sọ̀rọ̀ kò sí ní pé tí wọ́n bá fẹ́ sọ pé òní bẹ́ẹ̀ lémi mọ̀ sọ bẹ́ẹ̀ láti fi nílẹ̀ pé torí pé mi máa ó sì dá lójú ẹlẹ́mi mọ sọ bẹ́ẹ̀ kì í ṣe pé ẹ má dàkọ̀ mi o wọ́n yìí ṣe má dàkọ̀ rẹ̀ kì í ṣe dáadáa ló fẹ́ ṣe ni. wọ́n máa gbé làbárí wá bá ànábì náà ń gbà yé ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ó ní máa bá lọ àkọ́wà kí ló fà táwọn èèyàn kan wọ́n máa sọ báyìí tí wọ́n máa sọ báyìí bẹ́ẹ̀ kí làbárí wá bá kò sí máa sọ lẹ́yìn ànábì pa àwọn àdílé kan jọ kan àwọn àdílé yẹn ilé wọn jìnnà sí mọ́ṣáláṣí wọ́n wá láwọn fẹ́ súnmọ́ àwọn fẹ́ shift base àwọn wá síbi tó súnmọ́ mọ́sálásí anábìá Muhammad sọ anáyẹ bá pè wọ́n anábì ní ẹyin bá ní kí wọ́n mọ̀ lẹ́fẹ́ súnmọ́ ẹ̀jẹ̀ mọ́sálásí anábì ọ̀sọ́ pé àwọn aṣẹ́kọ̀ọ́ lọ sọ fún mi ọkọ̀ béèrè lọ́wọ́ wọn náà sàbí ló sì wá sọ fún àbí ó parí ah, wọ́n ní bẹ́ẹ̀ ni anábì ah, ní yaba ní Salima di yàrá kọ Bani Salima ni ẹ ẹ̀yin Bani Salima ẹ dúró sí ilé yín bí tẹ́ ń gbé náà ni ẹ máa gbé tó kìtàbù àhàn gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn wá mọ́ṣáláṣí ni wọ́n ń kọ́ ládàálẹ̀ fún. ó béèrè lọ́wọ́ wọn náà. mi ò mọ ibi tá a ti rí jákujáku o lẹ́yìn ọjọ́ kan ẹlẹ́hà kó tó jẹ́ fi àrùn kẹ́yìn ọgbẹ́ ọ̀run gbọ̀nsẹ̀ ẹnu kó máa rojọ́ burúkú káàkiri tí bá wa ń bọ̀ sẹ́ni tí ń rojọ́ rẹ̀ mọ̀ báyìí kọ́ kọ́ máa kọ́ọ̀lù rẹ kọ́ máa lè tẹ́ kọ́ọ̀lù ẹ̀ má kọ́ máa sáfún kọ́ máa lè kó lójú kó nǹkan tó máa wá wọ́ ọ kí èmi lọ wa ní lọ́ọ̀tò fi ń sọ̀rọ̀ mi jẹ́ láti ẹ̀rí la kọ́ wa máa sá. kó sì máa pẹ́ra rẹ mùsùlùmí kọ́ máa pẹ́ra rẹ lálùsùn mi kọ́ wá jẹ́ pé ẹ̀dín pàdé mi máa ń lo mọ́ṣáláṣí ju bá ń lọ ẹja sọ̀rọ̀ àwa mùsùlùmí orí ibú ń bẹ fẹ́ni tí bá sọ̀rọ̀ yìí ọlọ́run bọ́ ńlá ẹ̀mí àti yín níbi nǹkan tí ó fa ìbínú ọlọ́run bá léwa lórí ọlọ́run níjà fọwọ́ ara wa fàbínú ẹ̀ sì mú ó lè pọ̀ wá ó ti sì gbàlá. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́n ìkí àti ìkí ọlọ́run kọlọ́ba ànábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn onímọ̀ wọn ni ká wò dáadáa ẹja àwòye sí ti máa ń fà á táwọn yẹn fi máa ń ṣe rí bá kí ni máa ń fà á gan wọ́n ní jọ́ mi ara àwọn tí máa ń fà á ni ẹlòmíì inú ọmọ ìyá rẹ mùsùlùmí kan bì inú ọmọ ìyá rẹ mùsùlùmí kan bì ẹ jẹ́ nǹkan lárúbáwá kẹ́lẹ́ màá pé kì í sọ̀rọ̀ mi. شفاه المغتاب غيظه بذكر مساوئ من يغتاب inú ọmọ ìyá rẹ mùsùlùmí ń bi látara pé ọmọ ìyá rẹ mùsùlùmí inú rẹ ń bi nítorí wàá kù ni pé yóò mọ wá wá burú ẹ káàkiri yóò mọ sọ olójà ló sì yọ ẹ bá rí ìyàwó rẹ báyìí ló ṣe ẹ bá rọmọ rẹ báyìí ló ṣe ẹ bá tiẹ̀ wọnú ilé rẹ báyìí ni ẹni tó ṣe pọ́ lọ bí báyìí ń jọ báyìí ẹni tó ṣe pọ́ rìnrìn báyìí ń jọ báyìí ẹni tó ṣe pọ́ làwọn àdìbá ìjọ sàmọ́ gbàdé lẹ́yìn nítorí pé inú rẹ̀ ń bì kò sí nǹkan méjì máa ń lọ kò sí nǹkan méjì máa ń lọ inú rẹ̀ ń bì inú rẹ̀ ti ń bì náà ni aláwọ̀ kọ́nu ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì ń bẹ òun gangan ò ní kẹkẹ against ẹlòmíì báyìí kò rí aburú rẹ̀ rí láyé ṣùgbọ́n sábà àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa iná àwọn ìpè àìsí ń bẹ láì bá wọn dá sí lórí ọba máa ṣẹnu yẹmọ yẹmọ. ó lẹ́kọ̀ọ́ láburú rẹ̀ yóò òun àti níta ẹ ṣe pé ẹni tí wọ́n sọ̀rọ̀ fún pa rẹ̀ nítorí náà ti mọ̀ ní tí èsà náà ti ṣe jẹta o. ṣùgbọ́n níbo ti bá wọn bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa oníwọ̀ contribute kí wọ́n mọ̀ sọ pé òun yẹn sára àwọn. wọ́n yẹ kí wọ́n ní gbéṣẹ́ fún wọn tàbí wọn ò lé níbi tí ń gbé ọlọ́run bọ́ là wá yọ sànù wa nǹkan sáà mùsùlùmí pọ̀ láwùjọ yìí. ẹ wo ìmí nínú ẹ̀ táwọn onímọ̀ sọ èmi kọ́ mọ sọ ó ní wípé ọmọ ẹ̀jẹ̀ ènìyàn yóò ní náà sùn kan lára àbùkù kan wà lára ẹ̀ àbùkù yẹn ó wáá fẹ́ fọra rẹ̀ mọ́kù ńbẹ̀ yóò wá aṣọ ní sípò àbùkù sẹ́lẹ̀mí ìyẹn ni Yorùbá pè ní ntagaba dẹni fi lọ ẹgbẹ́ ẹ̀ ìwà burúkú tó bá wà lára àwọn èèyàn wọ́n mọ̀ wá fi ròyìn ẹlòmíì tó yàtọ̀ sí wọn ẹnìyẹn lẹ́ẹ̀mọ wò kó níwà ń lọ́wọ́ ẹ̀ níwà wọn bẹ́ẹ̀. wọ́n mọ̀ wá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn káàkiri nígbà wọn bá sì ti pọ̀ tán gbé kí ayọ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe rí náà lóòótọ́ nù àwọn ní èsì níwà ń lọ́dọ̀. wọ́n ní ká pe ajá ló kọ kó kọ káyọ̀ lè bá lẹ́ lóko. bẹ́ẹ̀yàn bá rí ajá kò sẹ́ni tí ó rí ajá tí ó lẹ̀ lóko tí yàn bá sọ ṣùgbọ́n tẹ́ bá ní ajá yìí dìgbò lókì ní o tí bá ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ ọ̀lẹ̀ ń pako. ẹ ẹ bá ti sajá ló kọ kó kọ ara yóò ra èlé lóko. kọ́ ìdá àtàwọn ẹlòmíì tá a fi ń fẹ̀sùn yẹn. ká máa bá mùsùlùmí ló kọjá nítorí ara wọn kì í ṣe torí ẹ̀sìn. wọn à ní wo pé ìfẹ́kìtì wo ni ó ní lórí ẹ̀sìn ni ó ní lórí mùsùlùmí nígbà bá ń sọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ mi fún kiri nígbà wọn bá ń sọ̀rọ̀ alùsùnà ẹgbẹ́ mi fún bíjà sóun náà ò sọ pé ẹ̀bẹ̀bẹ̀ alùsùnà ti ṣe alùsùnà wọn náà tó ń sọ̀rọ̀ èmi wọn náà lọ sọ̀rọ̀ alùsùnà báyìí fún mi ẹlòmíì ò ní látùbọ̀tán rẹ̀ níbi wàá bù yìí ọlọ́run bọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ wa nínú wa burúkú yìí nínú nǹkan tí máa ń fa onírọ́fẹ́ onínọ́fẹ́ wọ́tẹ̀sìkìyàtò ha bíi tẹ́ńkì ìṣèlọ́wọ́ yìí tèmi àtẹnìkan bá ọjọ́ wà tá à ń jọjọ́ ń ṣiṣẹ́ kan mo wá fẹ́ jẹ́ káwọn èèyàn sáré pé mo dáa lọ. ìwà máa wá bùkún tiẹ̀ ìmọ̀ sọ fáwọn èèyàn káwọn èèyàn ó lè gbé mi ga jù lọ. wọ́n ní àwọn sáfà ilẹ̀ yorùbá burúkú báyìí níbẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn yóò máa tàbùkù ẹ lórí nítorí ara àti rẹ tó àti rẹ tó tí yóò tó bẹ́ẹ̀ kó kó pàdé ọlọ́run pẹ̀lú wọ́n ṣe ń ṣe ìfàárò lórí ìwọ oníwọ̀ ìwọ ọ̀tọ̀ ọlọ́run bá ní máa búyàn kì í búyàn níwọ̀ ẹlòmíì ẹja sọ ara wa dáadáa ká sọ ara wa dáadáa ẹjẹ sáré sọ hadisi bíi méjì fún wa torí pọ́jọ́ ti lọ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam oníyà ma'shara man amana bilisanihi wa lam yadkhulil imanu fi qalbi ọlọ́ni mo pe ẹ̀yin dẹ́nu pé ayé mùsùlùmí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹnu lẹ fi gbàgbọ́ yín máa ń ní ọ̀wọ́ náà kan yín ẹni tó burú jù tó gbọdọ̀ sọ́ra jù láwùjọ tá a bá wà yìí láwùjọ mùsùlùmí lẹ́ni tí ò bá ní mọ̀ ń pẹ́ ẹ̀sìn táwọn èèyàn ò fi tíntí tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn eléyìí tó fi yẹ kí wọ́n fi fi mọ̀ nàìjíríà fi sọ̀rọ̀ ẹni ẹlẹ́yà kọ́ sára jù torí pé àwọn àwà burúkú tẹ́ ẹ rí àwọn tí ò kẹ́kọ̀ọ́ pẹ́ ẹ̀sìn máa wà lọ́dọ̀ wọ́n wàá gbé fún àwọn tààrà àtàtàwọn ọ̀lẹ́sìn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ò lè ṣe lára wọn kò sí táwọn olè fẹnu sọ ti fún sọjà ni wọn. wọ́n wàá máa sọ tí ó mọ̀ sórí ibú láyé àti lọ́rùn. ẹja sọ́ra ìwà ọ̀rọ̀ ẹ̀yìn ìwà rírà orí ibú ni kó bá yàn ẹja gbọ́n tá ànábì sallallahu alaihi wasallam. ànábì ni mo pè é ẹni tẹ́ ẹ fẹ́nu gbàgbọ́ tọkàn yóò gbàgbọ́ ìbáṣepọ̀ kan mo pè yín o anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallama ó ní ẹ ṣọ́ra yín láti ẹ̀kútàbù wal mùsùlùmí ẹ má máa sọ̀rọ̀ àwọn mùsùlùmí lẹ́yìn láì dáa ẹ má máa sọ àṣìṣe mùsùlùmí kiri kẹ máa wá ìwòwò mùsùlùmí ibi tábùkù ẹ wà kẹ máa sọ káàkiri ẹni bá ń sọ ìwòwò mùsùlùmí kiri tí ń sọ àbùkù ẹ ọlọ́run bò ní pàbùkù tiẹ̀ náà mọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ parí hadith yẹn ó ní ẹni tí ò bá jáwọ́ ń bẹ̀ tó bá sápamọ́ sínú ilé rẹ̀ tí ń wùwà burú ń bẹ̀ tó yẹ bẹ̀rẹ̀ ti ń post ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ibẹ̀ ni ti ń bá àwọn èèyàn ṣe mí inú yàrá náà lọ́lọ́mọ ti tú láṣìírí abẹ́ ọlọ́mọ bọba tọ́lá rẹ̀ ga inú àná gbogbo ẹni tí ń sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn láì dá ọlọ́mọ fi bùn wọn àyàfi tí wọ́n bá túbá lóko tí wọ́n bá ti túbá ọlọ́mọ bá balámọ̀rì wọn jẹ́ ó tí wọ́n gbà lérò pẹ̀lú àwọn mùsùlùmí láì dá tí wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe ọlọ́mọ bá ṣe bẹ́ẹ̀ fún wọn ọlọ́mọ kọ́ dábùrú wọn kọ́ padà lé wọn lórí àyàfi tí wọ́n bá túbá lóko tí wọn bá ti túbà yìí lọ́lọ́wọ́ bá mọ̀ fi wọn lẹ̀ àyàfi tí wọn bá tó bẹ́ẹ̀ ní tí wọn sọ jẹ́ ni wọn sọ ń ṣe ju ọlọ́rọ̀ tí wọn bá sọ ń jẹ́jú mùsùlùmí kan jọ parí ọlọ́run bá bá dàlámàrí wọn rú ọlọ́run ní dàlámàrí mi àti yóò fi àsìkò ń gẹ́jẹ́ fàgísì eléyìígbẹ̀yìn anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní pé lámà ẹ̀wúrì jàbí ìgbà tó lọ́wọ́ bá mú mi gun sámà lọ tí mo gun sámà lọ mọ̀rọ́rù tó bí ẹ̀kọ́ wò mí mọ́ kọjá pẹ̀láwìn yàn kan lẹ́gbẹ̀ẹ́ wọn lahum adfar ìkànnà wọn gùn báyìí ìkànnà yẹn òde wá ni adfar min nuhas òde ni bí kọ́pà wáyà ní dòde bí kọ́pà wáyà ni wọ́n wá ń fi ọwọ́ ara wọn yẹn wọ́n á fi ń gúnra wọn lójú wọn fi ń hara wọn láyà ni wọ́n ṣe wà nù nínú sáré tí ìdọ́jà kìá wọn. tọ́lá ẹ̀ gbọ́dọ̀ àlùkìá òtítọ́ tá a lè fi rí wọn láti jọ wọn bá ti kú wàhálà tí wọ́n mọ̀ kónú sáré yẹn èèkan náà wọn ò di kọ́pá wáyà ni wọ́n mọ̀ wá fi gún ojú ara wọn wọ́n mọ̀ fi gúnra wọn láyà wọ́n mọ̀ fi gúnra wọn lónìí wọ́n mọ̀ fi gúnra wọn láyà bí wà nìyẹn. ànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó nígbà tí wọ́n sàn yàrá wọn lẹ́yìn èèkan náà èèkan náà kọ́pá wáyà ni ó. Ah, mo ní rẹ̀ jìbìrì làwọn wọlé lé ẹja gbọ́n tí jìbìrì ló sọ. jìbìrì ni ha wùláyì ladhina àwọn tó ń rí wọn làwọn tó ṣe wípé yakuluna luhuma nas àwọn tí máa jẹran wáyà kọ àwọn náà fi àárọ̀ ọ̀dẹ̀hìn tí a máa bọmọlábí wọn jẹ́ wọ́n máa sọ̀rọ̀ kọ̀rọ̀ sáwọn wọ́n máa sọ̀rọ̀ burúkú sí wọn wọ́n fẹnu bá ẹ̀sìn wọn wọ́n fẹnu bọmọlúàbí wọn wọ́n fẹ́ tẹnubọ lé wọn gan ìgbésí ayé wọn wọ́n fẹ́ tẹnubọ ìgbésí ayé tí wọ́n ti ń gbé kí wọ́n tó bí ẹlòmíì ìgbésí ayé tí wọ́n tó tí wọ́n ti ń gbé tẹlòmíì ò tí ì mọ kankan tí ń jẹ́sìn ọlọ́run bọ́ wà láyé tó bẹ̀rẹ̀ kò ní í ṣe wá lẹ́ni tí mo bá tèèyàn jẹ́ ọlọ́run sì ní bá tiwa náà jẹ́ gbogbo àwọn tí wọ́n bá fẹ́ bá tẹlómi jẹ́ ọlọ́run bá fọ́n sùúrù tí àwọn àbá tú bá ìyá tílé ọlọ́run máa fi jẹ́rú wọn ọlọ́run bá fi jẹ́ wọn. iná kan alákùnrin ṣe ń sọ bí wọn bẹ ìjàmbá ti jẹ jẹ akíní sọra. Allahu akbar Allah.